أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله الذي لم يتخذ ولدا آمين ولم يكن له شريك بالملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سبحان الله سبحان الله والحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا ربنا تقبل منا إنك أنت السميع الدعاء وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط يا ما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين وعلى خير البرية صلى الله عليه وسلم آمين آمين آمين آمين آمين آمين ذكر له يا غفور رحيم kàn sí ní kíákíá wá dúwà bẹ̀rẹ̀ nígbà tí ládùúwà bẹ̀rẹ̀ náà mọ́ṣẹ̀ ló ń gbà àwọn àbáwá tí wọ́n kọ́ ládùúwà bẹ̀rẹ̀ náà ọ̀tá àbá tí wọ́n wà ń bí ọ̀tá àbá tí wọ́n wà ń lé ìjọba fún ọ̀gá nípa fi ara àmì kí sì jẹ́ wọ́n ṣe bàbá wọ́n ṣe bàbá jí kéé ọlọ́run ìjókòó àdúrà ni ìjókòó láti fi jílẹ̀ bẹ̀ síwájú ọlọ́run ọba ni kò wá sí ohun tí máa ń dùn ọlọ́run ọba nínú jùlọ àyàfi ká máa sọ̀rọ̀ ọlọ́run ọba ni torí bá a bá wà ní àwọn ọba tí wọ́n lọ yìí ẹ̀rí ẹnjíníà ni wọ́n bàtọ́ di pé adúmọ̀ sínú sàárè ayò ẹnjíníà kúrò mbẹ́ bàtà fẹ́ pè wọ́n àwa ni yá fúlẹ́ẹ̀ ni bó fúlẹ́ẹ̀ yá Abdulrasheed bó fúlẹ́ẹ̀ yá Abdulrasheed bin Hamza àní yá muhandis muhandis ní jẹ́ ẹnjíníà lábáwá àpọ̀n bẹ̀ mọ́ àwa lárúkọ mọ́ wọn lórí àtẹ̀yẹ tó bí lọ́mọ àtẹ̀yẹ tó jù wọn lọ àtọ̀rẹ́ wọn alárúkọ mọ́ wọn lórí èyí tó bá pa wọn gba dúdú bilẹ̀ ńbẹ ni pé àwa ń pè wọn lóko ẹjọ́ agbọ́lọ́wọ́ ọba tóbi. èyí tá a fẹ́ ṣe báyìí ètò òun náà ni qira'atun min ayyi dhikril hakim recitation from the Holy Quran which shall be ah, àfọwọ́ alátọ̀dọ̀ láti ẹnu àfọwọ́. Ibrahim. ọ̀rá ni bàbá ọ̀la ẹ̀kọ́ kò sí. Ìjọba ìlàlà. Àlá. Ìlà ìlàlà. Àlá. Àyàmọ́tò rán sóògùn ọ̀la ìlà ìlà ìlàlà. Àlá. Àlá ìlà ìlàlà. Àlá ìlà ìlàlà. Àlá. Muhammadu Rasulullah. Ìlà ìlà ìlàlà. داش آمين لنكنا داش آمين لنكنا داش آمين لنكون لنا آمين àwọn náà ni pé wọ́ọ̀dì àmì nìyẹn ó nítumọ̀ bí kí ọ̀ṣẹ́ mi bàbá sọ lásán àmì in the Arabic language literally means staging. oh Allah accept it ìwé bàbá wo our sister sister religion wa brother religion we or christianity àwọn náà wọ́n sọ pé amen torí àti Arabic àti uh, eh, Aramaic wọ́n wá ní Semitic language ni wọ́n jọra wọn lọ́la àti Jerusalem látara Darussalam tó méjèèjì náà wá sí ká ṣe Arabic ní ká ṣe dáadáa tó ní ìlú pọ̀ ní ká ṣe Arabic kó pín dáadáa wọ́n ní wọ́n ṣe ìgbà wọ́n ṣe ìgbà wọ́n ṣe ìgbà. ìgbó kaba yìí òun náà ní akọrọ ah, mọta bá wa gbajú bá wa fi ṣe Ọlọ́run wọlé àjọ kan ṣoṣo rẹ Ọlọ́run wọlé alákàwọlá wọlé kọwọta ẹlà ẹlà àárín ìlà òkè àwa tí a bá mọ ẹjẹ ká mọ sí amínà ẹjọ bá fàá fi sọ lẹ́ẹ̀kan ìtumọ̀ àmín òun ni Allahumma sẹjì Ọlọ́run mọta gbàdúrà wa tó àwa tó àwọn màkà mọ sí amín a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim astaghfirullah al-azim. أستغفر الله العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد وسلم كف لا إله إلا الله 66 أف لا إله إلا الله كف 66 بسم الله الرحمن الرحيم واعلم انه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا لا إله إلا الله لا إله إلا الحق لا إله إلا الحي لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله